àdá ofe fún ọlọ́run bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lọ́n bí àwẹ̀ Ramadan ìjọra 1438 bí ó ṣe ń kànlẹ̀kùn tó múra àti wọlé kọ́lọ́n kó káwà fún ọ̀kan nínú àwọn tí a gbà tí a gbà pẹ̀lú nímánì tó pé àlàáfíà tó péye àrísìkì táàfì máa jẹ ìjẹ̀mú ọ̀rọ̀ kọ́lọ́n ṣe bẹ́ẹ̀ pẹ̀lú kọ̀ọ̀kan wa làlá àrùlà kò wáta ìlànà ìlànà ìlànà ọ̀bí gẹ́gẹ́ bí press release tí sultan sokoto fi síta níbẹ̀rẹ̀ ṣàbán ní nàìjíríà ti wá ń bí òní twenty four ṣàbán jimá ti ń bọ̀ òun ni ṣàbán twenty nine tó túmọ̀ sí wípé tí wọ́n bá rí oṣù ní alẹ́ jimá òun làwọn ẹlẹ́rìí sátidé àwọn àdúgbò lè ka òǹkà tí wọn kó yàtọ̀ díẹ̀ ṣùgbọ́n ti nàìjíríà ti wá tá a wà yìí òǹkà ìjírá tá a mú lò ju tó sọ nìyẹn. ibo fẹ́ràn bá tiẹ̀ wá ka dé ti tiẹ̀ tọ́ba dájú wáyà rú jímọ̀ tí ń bọ̀ ẹni ọ̀jẹ̀ ṣáàbà ń pa á tì. irú ìfẹ́sí kan tí wọ́n ń lọ lọ́dọ̀ tí wọ́n ń lẹ̀ yorùbá ń bí ìfẹ́sí burúkú ni ó yẹ ká gbógun tì. àwọn àpá tí wọ́n fi ń sàlàyé ṣùgbọ́n tó dá pípa ara wọn kan náà tí wọ́n sì dúró lórí ìfẹ́ ẹnu ìfẹ́ ẹnu ká máa mú déètì ilẹ̀ láì tí oṣù ní abẹ́rẹ́ àwọn ìjọ sátidé tí ń bọ̀ kìí sí ìlànà tọ́lọ́run tàbí sọlọ́lá àlàsọ́lá bẹ́ẹ̀ kan bá sọ bẹ́ẹ̀ á sọ pé kí ni mùsùlùmí máa ń mùsùlùmí dúkà kí ni tọ́ gbára lé tọ́ ọba ní tọ́ gbára lé ni wípé ṣàbá ń pé táàtì jọ Friday àárọ̀ àsọ̀bọ̀ pé ń bánu ọ ìsọ̀kọ́ ní ẹwọ sùlálẹ́ tọ́ọ̀dé tẹ́ ẹ bá rọ́ sùlálẹ́ rẹ̀ fáìdé tẹ́ wá rí sátọ̀dé tẹ̀yọ kan lẹ sábà sọ wípé sọ fún anu àbí máa sáyẹn sọ àwọn wípé ó lè wúlò fún wa lè lò ṣùgbọ́n kí èsì pé ńlá máa ń dára tá a fi máa wẹ̀ lẹ̀ alimoyim abẹ́lọ́ ọlọ́dún abẹ́rẹ́ àròsẹ̀ láyọ̀ àkàlàáfíà lẹ́ni tí ò ní máa lùfẹ́ inú tí ó máa tẹ̀lé tọ́wọ́ àròsù àròsù ọ̀dájú pé sunday ti ń bọ̀ àti wà náà rò èyí òrùjú sátidé tí ń bọ̀ nìkan òun là ti lè sọ̀rọ̀ ẹ̀ wọ́n ìbí ká múra òun tọ́ka ibi wọ́n ní ká fi sọ̀rọ̀ kókó kan tó pàtàkì púpọ̀ jù ní torí wípé Yorùbá nínú ọ̀rọ̀ tiwọn wọ́n ní mi ìfẹ́ ó ṣe kí ni ó sábà mú wọn téèyàn bá bùn yẹn ní nǹkan ẹnìkan ọlálejò ọwọ́ àgbo ìyẹn lẹ̀ ní ẹ tọ́já sí pé wọ́n fẹ́lẹ́ kọjá nọ́mà owó sí ọbẹ̀ ẹ̀gúsí gidi owó ẹ̀ràn ìgbẹ́ ọwọ́ gbogbo ẹja odò tó tọ̀ wá ní abẹ́ẹ́nìgà yìí àti sọ̀kò kúlíkúlí kẹgbà owó tútù àti ṣúgà sí ojú ti yẹn rẹ̀ wà lẹ́ ojú ti yẹn orí yẹn à ìjẹta láti bẹ súlẹ̀ torí yìí láti lọ ra odò à torí yìí mo ṣe lọ sí kiri tí mo lọ rẹran ẹgbẹ ní ọjà ọjà àkàrà torí ẹ̀rọ òrì gàárì àti kéde o àtòlè tútù àti ṣúgà ẹ wá bá ń wá sọ̀kò kúlíkúlí gidi kí n fi ókè ní o kí n fi gbé sọ́ọ̀kan wà láì fẹ́ ni lóun fẹ́ràn tó wù ú jẹun ìlọ́ta lásìkò ju ìyẹn rẹ náà. èèyàn mẹ́lẹ̀ gbà wẹ́ rọ̀mọ́bọ́ọ̀n tí ò ní gba aláàdá kẹ̀kẹ́ lọ́dọ̀ ọlọ́run. kí n bẹ́ẹ̀ sẹ́mi mo sọ bẹ́ẹ̀ àdéhùn sọ̀rọ̀ láàrin ọ̀sán láàmì ló sọ bẹ́ẹ̀ nínú àdíìsì tí èsè yọkan ọ̀kan nínú àwọn àdíìsì yẹn òun làdíìsì Bukhari àti Muslim tí ànábì sallallahu alaihi wasallam tó ń sàlàyé fún wa níbẹ̀ nípa wípé man lam yada qawla zur wal amala bihi nínú rìwáyà mi wà rọ́fà ẹni tí ọba ti lè fi ọ̀rọ̀ bú ọ̀rọ̀ awẹ́wà ọ̀rọ̀ tí ò mú ọgbẹ́ ẹ̀sẹ̀ kankan dání àti iṣẹ́ burúkú iṣẹ́ rádaràda tí ọba ti lè fi ilẹ̀ fàlẹ́ńsàlì láàyè hájà sí àyàdà àtọ̀ àmọ́wú wàṣàrọ̀ ọba asọ́lọ́wọ́ ní bùkátà sí àìjẹun àìmúmi rẹ̀ ọlọ́wọ́ ní gbáwẹ̀ rẹ̀ kọ̀kẹ́ jẹun kò múmi ní kò ní balada kankan lọ. hadith abu rera yẹn nínú Bukhari àti Muslim ó ti jẹ́ kó yé wa pé àbáwọn èèyàn kan bẹ tí wọ́n rìn jẹun nínú àwẹ̀ wọn à ní mú mi ọlọ́run sì ní bùkátà fáwẹ̀ wọn torí pé n tó lè jẹ́ káwẹ̀ wọn jàtẹ̀wọ́gbà wọn à ṣe é kẹ́lifà yẹ kú lò sọ́ọ̀mù náà makbúlà ẹ̀ńdà wà fi ṣáàrì Ramadan wà bá àdá. bóò làwẹ̀ wá ṣe fẹ́ jàtẹ̀wọ́gbà níwájú ọlọ́run nínú àwẹ̀ àti lẹ́yìn àwẹ̀ a tún wá mọ̀rọ̀ pé wọ́n tún fi nǹkan kan kún wà bá àdàwù àti lẹ́yìn àwẹ̀ bẹ́ẹ̀ ni torí pé ń míì àwọn èèyàn kan ń bẹ sí pé nílà tó ń ná sí bá tesla náà rọ̀ náà àníyà àwọn èèyàn kan ó ṣiṣẹ́ iṣẹ́ àṣẹ làágùn iṣẹ́ kára tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n tó náà ẹlẹ́jọ́ jùlọ ọlọ́ọ̀kan lèmi àti yín mélòó mélòó rúbà sọ lẹ́sà mi yìí ìlànà jù mélòó mélòó àìmọye tọ́já sí pé kò sí nǹkan kan fún nínú àwẹ̀ rẹ̀ kọjá ibi àtòǹgbẹ. àtẹ̀yìn àtúwá máa ṣiṣẹ́ yóò tún wá dààmú lẹ́yìn Ramadan ìtọ́fà wà bá dàwù náà torí pé gbà míì ara ń sáàfì mọ̀pọ̀ ló ń ba àwẹ̀ èèyàn àwọn àáfàá sọ ẹ̀yìn Ramadan a máa jẹ́ àmọ̀ pé á ah, ọlọ́run gba àwẹ̀ ilé yìí lẹ́yìn Ramadan èèyàn a tún máa fura ń gbà mí pé ah, kò dájú pọ̀ lọ́n gba àwẹ̀ àbáyé tọ́ra wọn ti ń tọwọ́ rẹ̀ jáde ó ti ba sẹ́ẹ̀rí rẹ̀ jẹ sẹ́ẹ̀mọ̀ kó rọrùn fún yẹn kéèyàn ó ṣiṣẹ́ ó ti fọwọ́ ara rẹ̀ ba fẹ́ jẹ́ àti ba fẹ́ jẹ́ rọrùn ju àti ṣiṣẹ́ lọ ẹ̀rọ kọ̀ọ̀kọ́ house èmi máa ń lò lápẹ̀rẹ̀ bó ṣe ga tó ẹ̀ wà láì ìṣẹ́jú márùn-ún pẹ́ èyí ó dì sọ ẹ̀rẹ̀ tí ó kalẹ̀ ní ìsìn àwọn tí wọ́n bọ́ǹbù wọ́n ṣe ṣẹ̀fà àti ogun tó bọ́ǹbù níjó ní ìyẹn rántí ìṣẹ́jú mélòó ni bọ́ǹbù ṣùgbọ́n bí èèyàn bá jẹ́ mọ́tí trilọ́níà kéde bílọ́níà trilọ́níà kò lè kọ́ kòkó àwòsí láàrin ọdún kan kò lè kọ́ torí pé tọ́ọ̀bà kọ́ nígbà ọba kọ́ parí àjà kan tájà ọ̀bà délẹ́bù kan kọ́ gbẹ débì kan ò lè gbé mi ìlé lórí ó kò náà ìgbà tẹ́yìn náà bá tó gbẹ ó tún gbé mi ìlé lórí ó dájà mẹ́ta ó mẹ́rin ó di márùn tí ó dá oṣù ẹbí báyìí kò lè kọ́ lọ́dún kan bó ṣe wò lówó tó kì í sọdún kan náà kọ́pù kan èèyàn sì lè wò láàrin ìṣẹ́jú kan sí márùn-ún. ẹlòmí ó ti wá gbá àwẹ̀ irú wọn làwọn tọ́já sí pé à ń túnú lónìí báyìí ní ìsìn àbá ọ̀sẹ̀lẹ̀ ládùúgbò tiwa wọn àti ìròsù ṣùgbọ́n sẹ́wọ̀n pé lọ́ṣà ká ti ó ti dọ́dọ̀ tiwa náà bí táwọn láti lẹ twenty nine kálukú òdì máa rò pé tó máa sọ pé wọn àròsù o bẹ́ẹ̀ bí last two three years ní nàìjíríà wáyé tọ́ ẹ pé ààrẹ táàtì làgbà wà láì ìbànújẹ́ ti bá wọn kan <laughs> pé á ah, àti rògbò wọn ò rọ̀sí wọn ò rọ̀sí. afa lọ́dọọdún ọdún twenty nine báyìí wà láì wọn àsọlé náà mo fojú ara mi rí báyìí ni wọ́n sì ti já kírètì ọtí ó ti fẹ́ẹ̀ ga tó lé alájáde jẹ́ ọ̀kan tí mo wò yìí wà láì mo fojú ara mi rí ni kírètì ọtí ṣe kéde o ó ti ga báyìí gbogbo ẹni tí ò mu ọtí láti odidi oṣù kan sẹ́yìn yóò sì já àwẹ̀ rẹ̀ ní yóò sì bá gbogbo àwẹ̀ rẹ̀ jẹ́ níjọ́ kéde o ìjọ ayédèrè tẹ́tẹ́ àtẹkẹẹsẹ bá a ti agbáwẹ̀ ọ̀rọ̀ wa ti tó dòlù kéè tó dòlù bí kò ṣe pé bó o là ṣe ní da petrol sínú àwẹ̀ wa káwá sáná sun kó sì jò tán lẹ́yìn ìgbà tí kéde o lẹ́yìn ìgbà tí rọmọdọ́ ń bá lọ ìyẹn la ṣe nídìí ká gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí yé kọ́lọ̀ nǹkan tọ́ wa sọ́nà jama ẹja lọ ọmọ àáfàá wa ọ̀kan nínú àwọn aṣíwájú rere fún wa tí wọ́n ti lọ àáfàá wa Abdulaziz bọ́nà àbí dáàwùd àáfàá yẹn ń sọ nípa àwọn sálàfù sọ́ọ̀lì àwọn ẹni rẹ nínú àwọn sàábé àtàwọn tó tẹ̀lé wọn nínú àwọn ẹni rẹ tí wọ́n ti lọ àáfàá yẹn ń sọ nípa bí wọ́n ti máa ń ṣe ó ní àdúrọ́tùrù yẹ̀tẹ̀ ìdúnà fìlàmẹ́lì sọ́ọ̀lì ó ní sẹ́yìn ara àwọn ẹni rẹ tí wọ́n lọ yìí mọ́ bá wọn lórí wípé lẹ́ni tó já sí wípé wọ́n máa ń ṣe wàhálà wọ́n máa ń gbìyànjú lórí àti ṣiṣẹ́ eré nínú Ramadan àti nígbà tí ọba sí kéde o tí ọba sí Ramadan fàyídà fàálù wákọ̀ àlẹ́ yìí mùlàhàm tọ́lá tó wá rí fẹ́ẹ̀rẹ̀ ṣe tán ìbànújẹ́ òtò wá mú wọn ọkàn wọn ò ní balẹ̀ ìwárìrì ọkàn yóò tó máa wà fún wọn lórí ìkéde o àyùkúbálù mélòó hóm àmùlà iṣẹ́ báwọn ti ẹ̀ ṣe yìí gan sí wọn bà lọ́wọ́ àwọn àbí wọn ní gbà á àáfàá níyẹn ló fà á tọ́já sí wípé àwọn sọ́lọ́sì bá ń sọ yìí fàkọ̀jì sábàtà ànábùmùkáànù yẹ̀dọ̀rún náà lọ́wọ́ sí tàtà aṣúrí

wọ́n tó wá mọ́ra oṣù mẹ́fà ní ìbẹ́ náà pé kọ́ lọ́wọ́ gba àwẹ̀ àti gbogbo ìjọsìn èyí táwọn bá ṣe nínú rẹ̀ lọ́wọ́ àwọn èyí àwọn tí wọ́n lọ sáájú wa. jẹ́mọ̀ torí bí sáà lọ tọ́pọ̀ á máa mú díẹ̀ díẹ̀ kọ́ lọ ọkọ̀ tó àwọn wa sọ́nà. gbogbo wa la ti kọ́mọ̀ lẹ́mìí wa pé ọ̀ràn yẹn ni ká bá àwẹ̀ Ramadan. tá a bá rí ẹnìkan tó fẹ́ nǹkan rú

ẹ̀rí ẹ̀sí pọ̀ ní Kùránì àti súnà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam àyà Suratul Baqara kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ọ̀nbẹ̀ẹ̀bẹ̀ àdìsí àbúlé ọmọ awúmọ́rù ọ̀nbẹ̀ẹ̀bẹ̀ tẹ́gùrì àlè Islam wọ́n mọ̀ Islam lórí òkú márùn ọ̀kan nínú gbélé ni ọ̀rọ̀ ẹ̀yà agbọ́dọ̀ gbà tí ọ̀pá àbá ti sí nínú àwọn tọ́lọ̀ ń fún ní exceptions àyàfi bọ́yẹ̀ ń bára rẹ̀ ọ̀yà tọ́já pé kò lè tèlú panú lásìkò yẹn ẹni tọ́já sí wípé onírìn àjò ni torí pé àsáfárù pípọ̀ tọ̀ ọ̀la nínú gan nínú yà stress wà nínú rìn àjò ìlera torí náà ẹ ń bá jẹ́ orí àjò ṣẹ̀rí àforí freedom ó lè gbà àwẹ̀ ó sì lè má gbà àwẹ̀. àbẹ́yẹ̀jọ́ bí bóyá ó ṣe nǹkan oṣù ẹ̀jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ bóyá ó ṣẹ̀ṣẹ̀ lóyún tó bá gbà àwẹ̀ yóò kó nira bóun àbí kókó bá ọmọ àbọ̀ jẹ́ obìnrin tí ń tọ́mọ lọ́wọ́ àtàwọn tó bá tó rí báyìí àbẹ́yẹ̀ ti darúgbó tí èèbá àtàwọn tó lọ́ ń fún láwẹ̀ pé má gbà lásìkò yìí tó bẹ̀ ń bẹ nínú wọn tí yóò gbà padà tó sì ń bẹ nínú wọn tí yóò ṣe fídíà tí yóò fún olùsìn lóúnjẹ tó bá yàtọ̀ sáwọn eléyàn ẹni tí rọ̀mọ̀bọ̀ náà bá bá láyé tí ọ̀bẹ ilé gba olórí ìyá ọlọ́pàá nínú hadith ibn ìbá àmọ́n ọ̀sánlá wọ́n gbà wá nínú hadith ní sọ́jà nàbí yìí ọ̀sánlá ń yìí àmì àmì ànábì ṣe àmì lẹ́ẹ̀mẹ́ta àwọn ọmọ adé dẹ̀sìn àpè kèé ṣe ìṣesí ànábì kọ̀ọ̀kan tàbí wọn ṣe nǹkan ìlọ ẹgbẹ́ ń wà ìlà wáyó yòóhà bọ́lá jìbìrìlù mú wáàdí kàwá ilé ànábì kí ló ṣẹlẹ̀ ó ní bẹ́ẹ̀ láti jìbìrìlù náà ló tó dé àwọn àdúrà bí èpè èpè bí àdúrà kan ni ó ní mọ́ sàmì mo bá sàmì àtẹ́ni tó dá sí pé àwọn òbí rẹ̀ ó bá wọn láyé bàbá àtìyà ọ̀wá lè ṣiṣẹ́ àlìjàn náà látara wọn kíbinú ọlọ́kọ́ máa bá òun ní àmì ẹni tí wọ́n dákọ̀ èmi àdẹ́bí sọ́rọ̀ láàrin ọ̀sánlá kò ní sàtàlátù fún mi ó kórìíra mi ó ń bínú mi kò ní sàtàlátù kíbinú ọlọ́kọ́ máa bá ṣùgbọ́n sábà tún ìkámọ̀ ṣe mẹ́tẹ́ àwọn òdìmọ̀ ṣe bí àwọn kristian wọn ni a máa pariwo àníkámọ̀ ìrànjú sọ́lọ́ láàrin ọ̀sán nídìí eléyàn sọ́lọ́ láàrin ọ̀sánlá ó ti tó

àbá ní àwọn ẹni rẹ tí wọ́n ti lọ bóòlù àwọn ẹ̀wọ̀n ó ti jàtẹ̀wọ́gbà ó pàtàkì sí wọn níwájú ọlọ́run àádẹ́sọ ọ̀nà tí ò dé ní márùn sí mẹ́wàá nínú àwọn nǹkan tí wọ́n fẹ́ ká ṣe tí ó jẹ́ káwẹ̀ wa kọ́ jẹ́ àtẹ̀wọ́gbà níwájú ọlọ́run ẹ jẹ́ ká mọ̀ ní kọ̀ọ̀kan. alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ gbìyànjú láti ṣe tí ó jẹ́ kí ọmọdé ọ̀nà ẹ̀wọ́ jàtẹ̀wọ́gbà yálà nínú ààwẹ̀ ni o àti nígbà tá ààwẹ̀ bá lọ tán àáfàá lóhun ni àtàwùbátùn nà sọ mínkàbá irì dùnú wàsọ̀gà irì ha àtùbá àwọ̀ àforíjì ẹ̀ṣẹ̀ ní túbá tó pápára gangan tí ẹ̀ṣẹ̀ túbá ti bí Yorùbá ṣe máa ń pè téèyàn túbá tí ó tún padà síbi kúrò níbi àwọn ńláńlá àti àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké torí kò tí wà náà àdìsí Bukhari àti Muslim pàápàá wà búrò rírà dáwà tánàbí sallallahu alaihi wasallam tó ń sọ nípa pé as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ah wa Ramadan ila Ramadan mukaffiratun lima bainahunna idha ijtunibatil kaba'ir àdìsọ́lọ́lá àlọ́sọ́lá ó ń sọ àwọn nǹkan tọ́lọ́ fi máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ̀ ó lára ẹ̀ ní pé ààwẹ̀ Ramadan kan sí mi ọlọ́run fi máa ń forí déèyàn ó fi máa ha ẹ̀sẹ̀ dànù pẹ̀lú mọ́jẹ̀mú kéèyàn sí àwọn ẹ̀ṣẹ̀ ńlá á ńlá á dènà kékeré á wà túbà lọ ọ̀dọ̀ ọlọ́run kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ wa eléyìí náà ń jẹ́ gba ààwẹ̀ Ramadan a bá wò nínú iṣẹ́ ká máa ṣe púpọ̀ nínú Ramadan òun ni ká máa tọrọ àforíjì nígbà tọ́lọ́run ń sọ nípa àwọn ẹni àwọn ẹni tiẹ̀ ó ní wábìlà àṣàárì wúmi ẹsẹ̀ ṣòro lásìkò sàárì lásìkò òru yẹ wọ́n máa wá tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ìlú pàtọ́já sí wípé nínú àwọn kùnúùtù táwa náà máa ń kà nínú ààwẹ̀ á rí pé mímọ́ tọrọ àforíjì ọmọ pọ̀ bẹ́ẹ̀ kódà ju kéèyàn máa tọrọ ayé kọ́ máa tọrọ owó kọ́ máa tọrọ mọ́tò lọ tọ́ ọ bá ti tọrọ àforíjì wà láìsọ́nà ọba àforíjì yọ̀ọ̀yọ̀ dàlẹ́ fún ọ tọ́ba forí jẹ́ ọ yọ̀ọ́yọ̀ dá àbíjà náà fọ́ tọ́ba forí jẹ́ ọ ìtò òtún tọrọ ọlọ́run ṣe fọ́ àforíjì yẹn pàtàkì lọ́dọ̀ àwọn tó ṣáájú wa lọ jù ká máa tọrọ ayé lọ ká ṣe àkíyèsí eléyìí ẹlẹ́kejì nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ mójútó tí ó jẹ́ káwẹ̀ wa kọ́ jẹ́ àtẹ̀wọ́gbà níwájú ọlọ́run ọba àlekè ọlá òun náà ni tàtòrírù kùlù mínà lẹ́ẹ̀tì wal hasad wal baghdha àáfàá afọ àfọ kúrò níbi kèéta inú ni bí mi ìmọ̀ báyàn ìmọ̀ jìyàn sínú àfọ ọkàn wa ẹ ọba awẹ̀ ṣùgbọ́n kò ní ráforíjì ọlọ́run ó wà nínú hadith eléyìí tó fẹsẹ̀ rẹ̀ lẹ̀ tí nígbà tó ń sàlàyé fóun máa ń bá rẹ̀ monday ó ní wọ́n máa ń forí ẹ̀sẹ̀ jẹ àwọn èèyàn àyàfi èèyàn méjì tí wọ́n bá bára wọn lòdì bẹ́ẹ̀ bá ti èèyàn ti bára wọn náà nínú Ramadan ọlọ́run ni ẹ má forí wọn ẹja dúró àwọn ilé forí wọn wọ́n lọ ìjà láàrin ara wọn gbogbo wọn wọn bá ọ gbogbo àwọn tẹ́ ẹjọ́ ń jà láti láti àlọ́bá wọn parí ìjà rẹ̀ ẹn tó ti lóò ní rajà lọ́dọ̀ rẹ̀ lọ máa bá rajà ẹn tó ti lóò ní kó o pè lórí fóònù tẹ́ ẹ̀ bá jọ sí ládùúgbò ẹ bá jọ aládùúgbò lọ sàlámà àwọn àbá àti wá àti o ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ o ó ti tán ní òde mi o ẹni tẹ́ ń jà sí nǹkan fámìlì ọkọ àtìyàwó tẹ́yìn náà jọ ń fa sùúrùtù ní ilé tẹ́ bá ti yá adélé àfẹ́ náà bínú ìlé ṣe bẹ́ẹ̀ mọ̀ ọ̀dà ẹlẹ́yà ìwọ náà náà bínú sí ijó ilé tẹ́mi náà ṣe láì fún ọ só ti tán ó ti tán gbogbo eléyìí àwọn tí wọ́n jọ wọn bá wù yẹn ni. jẹ́mọ́ wọ́n ní àwọn sàábé tí wọ́n lọ <clears throat> nínú nǹkan tí wọ́n sọ tí wọ́n jẹ́ kó yé wa òun ni pé àwọn èèmọ̀ díìyàn kankan sínú ẹ jẹ́ ká gbọ́n tí àfa àwọn Abdullahi bọ́lùmọ̀ sọ̀rọ̀ wọ́n ní sùn ilà ibnu Mas'ud radiyallahu anhu kayfa kuntum tastaqbiluna shahr Ramadan ẹni bẹ́ẹ̀ tí ẹ̀jẹ̀ ní sàádé ìkan nínú àwọn tàbí ọ̀run náà ló ń bí bóò lẹ́yìn ṣe máa ń gba aládìde Ramadan náà ó ní sọ àwa máa kánà ahaduna yẹjọ́rọ̀wù anjẹ́ taqbala ìlànà wà fi qalbi mithqalu dharrati hikdin ala akhi al-muslim oníṣòwòrán wa bá a ṣe máa ń gbáradì kò sẹ́ni náà nu wa kó wá láyà tó tó bẹ́ẹ̀ tí oṣù rọ̀mọdọ́nù ọ̀yọ́ba wà fí kọ́lbì yìí ní kọ́lù rárá ti ṣèkìdé aláàfin ìmọ̀sílẹ̀ tí yóò tún wá ní nǹkan kan lẹ́mìí yóò ní kórìíra inú ni bí ni ìmọ̀ bá yẹn jà mùsùlùmí kò sí kankan inú tiwa máa ń mọ́ síra wa òun ni ó nírú nǹkan yẹn lọ́fàá tọ́lọ̀ tí wọ́n gbà rẹ̀ tiwa. àtẹ́lẹ̀ àti yín ní ìsìn káàlọ́ wọ ọmọ ìyá wa tó mùsùlùmí tí nǹkan bẹ láàrin wa ó jẹ́ pé sáà bá rí gan tí wọ́n ní sábà ní mọ́tò gba sínú kòtò gan wà bí wọ̀ sílẹ̀ tó ọmọ sọ fún tọ́lá sílẹ̀ torí kékeré ni ẹni ibú ni wọ́n ẹ̀rù ń bá ọ̀pọ̀ mọ̀jẹ̀ pọ́nrọ̀ EFCC ó ló dọ̀ àwọn náà mùsùlùmí ni tó bá tó bá dẹ̀wọ̀ tẹ̀lẹ̀ sọmọ yá rẹ̀ inú rẹ̀ sì máa dùn nǹkan sí ọ́ kódà kẹjọ ní misunderstanding kẹjọ ní àwọn mọ̀sáì lò kìláàfíà ibi tẹ̀ ti jọjọra nínú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn èyí ọgbọ́dọ̀ bá kí àtẹ̀wọ̀ ọ̀rẹ́ ẹ̀sìn mùsùlùmí kó rí pé wàhálà alẹ́ ayé ti ẹ̀ nu yóò bẹ̀rẹ̀ ìwọ̀n Ramadan tó bá fẹ́ kọ́ lọ́wọ́ gba àwẹ̀ rẹ̀ á gbìyànjú a rí wípé ẹ̀mí wa ọmọ paran gangan sí gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ mùsùlùmí àáfàá ní eléyìí ọmọ ń fà kọ́lọ̀ ọba àlékè ọlá kó tó ṣe kéde o kó forí jì wá. wọ́n ní ẹ̀rọ àbúrò àti àáfàá wa wọ́n lu ọmọ kàtọ́ọ̀bù ń tiẹ̀ wọ́n ní tí rọ̀mọ̀dọ́n ti wọlé inú tí wọ́n máa wá dùn. yá àmọ́ ní marhaban bí tọ̀ yìí mílíọ̀nù dùn. pé ah, oṣù tí máa ń fọwọ́ àmọ́ kúrò níbi ẹ̀sìn torí báwọn ti mọ̀ wípé oṣù yẹn gangan oṣù tọ́lọ́run fi máa ń yọ́nú sí gbogbo ayé ni àáfàá ní kákọ́ lọ mójútélé yàn gbogbo ẹni tó lè fa kí inú níbí ni ìkùnsínú ìjà ìmọ̀ abára ẹni sọ̀tá ìmọ̀ dìtẹ̀mọ́ra ẹni kọ́ wà lẹ́mìí wa sí mùsùlùmí kankan àáfàá ní ká sọ́ra fún tá a bá fẹ́ kọ́ lọ́wọ́ bá àlejò ọlá kó gba ààwẹ̀ wa wọlé ìyẹn jẹ́ nǹkan tí a ń ṣàkíyèsí ẹ̀. ẹlẹ́kẹta àáfàá nínú nǹkan tí máa ń jẹ́ kí ààwẹ̀ kó jẹ́ àtẹ̀wọ́gbà òun náà ni kó já sí wípé sọ́wọ́n ìjàwárì gbogbo oríkèríkè ara wa ni kó gba ààwẹ̀ tá a bá fẹ́ kọ́ lọ́wọ́ gba ààwẹ̀ wa wọlé. àárín tá a dé yìí ó nídìí ká farabalẹ̀. mo ti kàdíyèsí kan lẹ́ẹ̀kan níbi tí ànábì mohamed Muhammad sallallahu alaihi tí wọ́n ti ń àwọn àlàyé kan tó pé àìjẹun nìkan òun làwẹ̀ lọ́dọ̀ rẹ̀ irú ẹni yẹn ò gbà àtàwọn nǹkan tí ń gangan òun ni kọjá pé ara wa yìí kọ́ gba àwẹ̀. ọmọ ọlọ́ọ̀bá ni òun ni ó ní ìdá súntà so oríwọ́tọ́ ọba lọ́ọ́ fẹ́ gbá àwẹ̀ àwẹ̀ yẹn ṣe pé àìjẹun àìmúmi nìkan o ó ní fálíyẹ̀ sún wá jẹ́ kó tó lọ gbà àwẹ̀ pẹ̀lú rẹ o sámúrúkà wà bá sọ́rúkà jẹ́ kí etí ìgbọràn rẹ jẹ́ kó bá àwẹ̀ ìwọ tó gbà àwẹ̀ mọ́tò máa gbọ́ fújì ìwọ tó àwẹ̀ má máa gbọ́ disco ìwọ tó ọgbà àwẹ̀ náà máa gbọ́ tàka súfèé etí rẹ jẹ́ kó gbá àwẹ̀ ara pé tí rẹ gbá àwẹ̀ tó o bá rí fáwọn kan fẹ́ máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn lọ́sẹ̀ tí ti ẹ gbọ́rọ̀ ẹ̀yìn etí rẹ náà gbọ́dọ̀ gbà àwẹ̀ bákan náà wà bá sọ́rùka ojú rẹ jẹ́ ó gbá àwẹ̀ nínú àdánwò táwà ní lọ́dọ̀ tí wá ń bì àwọn èèyàn ọ̀là àwẹ̀ ń bo àwọn wọ́n tó wá lọ máa fi ẹ̀ṣẹ̀ wọ́n máa fi wáyọ̀nù ọlọ́run àwẹ̀ ìwọ́tọ̀ ọgbà rẹ̀ ó tún wá lọ́wọ́ fídíò ọfẹ́ wẹ̀rẹ̀ ayé ọfẹ́ wẹ̀rẹ̀ yóò sogbo ògùn kan àwọn eré ìbúta mọ́ ní pótà rẹ̀ tán máa ń lẹ̀ kí ni ó wò ń bẹ̀ obè tó sí báyà lẹ̀ kí ni ó wò obè tó sí rí lẹ̀ kí ni ó wò ń bẹ̀ ètò tọ́tẹ̀ kí ni ó wò ètò wọn níkà ọgbà àwẹ̀ ojú ìwé ọgbà àwẹ̀ àwẹ̀ rẹ̀ ògbó ní oṣù kan ti fẹ́ gbà bá wọn àwọn obìnrin aníhòòhò àwọn obìnrin aṣẹ́wó àwọn obìnrin aládẹ̀wò wọ́n kúnnù òlú yìí ọlọ́mọdé ìyàwó tiwa àtàwọn ọmọ tí wọ́n wà bẹ́ẹ̀ bóyá ìyàwó tiẹ̀ náà wà nù wọn ọ̀rẹ́ aṣọ fún ọmọdé àdẹ̀wò táwẹ̀ bá tó lọ sẹ́ ọmọdé àdẹ̀wò kọ́mọ borí àti gbogbo gbáàyà rẹ̀ tí èbá ń ṣe pé wọ́n ti kó mọ́pọ̀lọpọ̀ wa ṣé nínú àṣà yorùbá ẹja kọ́ fi kùránì sùn náà lẹ́nà nínú àṣà yorùbá ṣé yorùbá máa ń sírí lẹ̀ yorùbá máa ń sí yàlẹ̀ gbogbo àwọn ìbòrí ìbòrò ìdínkù nǹkan kan ń bolẹ̀ ó ìpele óbe àwọn óbe Yorùbá wá di afẹ́wó lónìí àwọn náà wá ń ṣe ọmọ Yíbò irú àwọn obìnrin ẹ̀rẹ̀ bá wọn kúlò àfa ọ̀rẹ́ rẹ̀ ńlẹ̀ kódà wọn ló ń bẹ nínú àwọn aṣíwájú rere fún wa tọ́já sí wípé inú mọ́sálásí nìkan ni àfa wa ọ̀kan nínú àwọn sálà tọ́lùkù kọ́ìsì wọ́n ní tọ́lùkù kọ́ìsì yìí wọ́n ní bọ́bá ti lè gbà àwẹ̀ báyìí ní yọ ya wọnú yàrá rẹ̀ lọ ọkàn rẹ̀ balẹ̀ pé yàrá mi kò sóbì mi ní òun bẹ̀ yàrá mi kò ma wá yọ náà tábà ti wá pé zuri Allahu akbar yọ lọ kírun ó tó kírun tán ó tó wọnú ilé asiri yóò lọ kírun ó kírun tán yóò tó wọnú ilé yọ lọ kírun wo àwọn ẹni tá à ń sọ yìí ìlà tẹ́ ń sọ fáwọn èèyàn wa ń bì pé ìmọ̀ ló láàdì ní ọgbọ́n òpin ẹrẹ́dì ọfà tẹ́sẹ̀ ọfà fún ìyàpọ̀ ọlọ́run ó ń lọ kírun o ìyẹn la tẹ́ ń sọ fáwọn èèyàn pé ká máa ṣe kálúà álúà ò sí lára àsìláàmù ara àwa táwọn èèyàn gbé wọnú ìsìláàmù ń jẹ́ òní ìmọ̀ ti jẹ́ àmọ̀ pé álúà kèé sara àsìláàmù

torí gbogbo ọkùnrin tí èbá kí òun jẹ máa ni wàlàkọ́dẹ̀rọ̀ àìtúnà wà máa yàtà kọ́ńlá fàánì àìlà mùnàfíkì màálùmù nìfà ibùdó mọ̀tún ní pípẹ́ rí nígbà tó dàbí wà láyé nínú a mọ̀tọ̀ dájú ni wípé ẹnì kankan ò ní àfi ẹwà ni o sì lè bí ọmọ yàrá rẹ ọmọ

kọ́mọ̀ jẹ́ pé bí ń oúnjẹ nìkan. jábìrù tó ń sọ ní wádà azàlìjà yóò fara ní aládùúgbò rẹ ọ̀ǹgbà rẹ ọbẹ̀ gbọ́kùnrin àkẹsẹ̀ ọba yín òkè lálálá àwọn aládùúgbò rẹ ọ̀jẹ̀ ń rọrùn sọ. ọ̀ǹgbà òun sùn àwọn aládùúgbò

ó tún wáyé ẹni tó àlùsì kátó jẹ́ pé ń jẹ bàbà látọ̀lọ́sọ̀ pé wọ́n máa gbọ́ ní wòrò òdì jẹnẹrẹ tó àlùsì àwọn jẹnẹrẹ tó lọ́dọ̀ pé wà láì tọ́ ọba tàn yàrá kejì gẹ́lẹ́ ṣe kí ni o tó bá jẹ́rú eléyìí lára tàn tí ò ní pariwo rèé jẹ́rìndò jẹ́ pọ́ mẹ́ẹ̀kẹ́ sọ mẹ́ẹ̀kẹ́ wọ́n ní ọjẹ́ sàárì ni sọ́ni kọ́ gbáwẹ̀ ìyá arúgbó sọ́ni ọjẹ́ sàárì sọ́ni ọgbáwẹ̀ ìyàtọ̀ la hypertension òòtò yóò sọ̀rọ̀ jùmọ́ ọlọ́ọ̀fẹ́ ẹsẹ̀ lọ lọ́ba ìjẹnẹrétọ̀ òkè ọ̀gbà àwẹ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀ afọ àwọn ajábírù lọ sọ̀rọ̀ ẹ̀ ó ní sọ orí wájá azàjà <clears throat> ni aládùúgbò torí fẹ́ bá wẹ̀ arápọ̀ ọgbà wẹ̀ káwẹ̀ rí ó lè jẹ́ tí ọ̀yọ́ náà mú mọ́kò wà lábáwọn tẹ́ ẹjọ́ ń gbé ọwọ́ alọ́fẹ́ máa tó èkú ní òtù lóru ọ̀pọ̀lọpọ̀ àwọn nẹ́ẹ̀sìlì ọ̀rùn tá a máa ń ṣe náà a nídìí ká máa lo síkà tó bá jẹ́ títa ẹ lo ìtọ́wà ní mọ́sálásí lásán ẹ má fara ní àwọn èèyàn ládùúgbò àdúgbò tí wàá ní mọ́sálásí pọ̀ bẹ́ẹ̀ tí kálukọ́ lo síkà gbogbo àdúgbò ọ̀dàriwo gbogbo síkà rọ̀ yín bẹ́ẹ̀ bá lò ẹ lò nínú mọ́sálásí kọ́mọ́ kọjá tí ọ̀rọ̀ orú láwà tó ti yẹ wọ́n ní àṣẹ náà ni wọn ò ní àdìsí kèéfé noise making tó ti yẹ irú ẹ̀ nídìí kẹ́ lo microphone gan kájú mọ́tọ́lá sí jẹ́ ọgbà èèyàn two hundred ohun máa mú kí kájú two hundred lóru lẹ́yìn pé kí ni o ẹ ti tàwọn anáṣí náà mọ́lẹ̀ bẹ́ẹ̀ bá ní jẹrẹrẹta ọjọ́ ilé ìtọ́jú ọmọdé àdúgbò láàmú ẹ ti wá àwọn tábìlì la tẹ́ẹ̀sán kí náà mọ̀ máa kakí lọ ohun òru máa fẹ̀ kán ṣe kínní ẹ̀ẹ́dá náà sí láàrin ṣe ẹ̀dá ṣe yàrá yín láì fara ni yàrá kejì tí èrè fọ́ọ̀mù wa pariwo olùdáwọ̀ yàrá kejì ò sùn mọ́kànlá ní aládùúgbò ara ti ń jáwèé tọ́lọ́wọ́ ìgbà nìyẹn. ó ní wọ́n wàfẹ̀kínẹ̀ yọ́wọ́ mọ̀ sọ afọ́wọ́ jábìrù oníjọ́tọ̀ ọba gbáwẹ̀ àbà ara rẹ̀ gbọ́dọ̀ balẹ̀ ìfọ̀kànbalẹ̀ gbọ́dọ̀ wà fún ọ gbọ́dọ̀ máa ṣe ọ gbọ́dọ̀ máa ṣe garagara ọ gbọ́dọ̀ máa ṣe garagara tó ọba gbáwẹ̀ ó ní wà látẹ́jì yọ́wọ́ mọ̀ sọ wà yọ́wọ́ mọ̀ fẹ́tẹ̀rẹ́ kàtàwà ìjọ́tọ̀ ọba wá gbáwẹ̀ àtijọ́tọ̀ ìyàtọ̀ gbọ́dọ̀ wà ní ibẹ̀ eléyìí táàfà àwájá bírù tó sọ. german àfọwọ́ ẹ̀dùn àbí ṣáíbà àwọn náà gba áfáwù tí yìí wá nínú tíra àwọn. àfọwọ́ ẹ̀dùn ọmọ kàtọ́ àwọn náà tó wọ́n ní lẹ́sà síyá nínú wà ṣàrọ́ọ̀bù wàhádà. wọ́n ní pé àìjẹun ní jáwèé o tó o bá fẹ́ kọ́ bá ṣe pé mi jẹun mi mi nìkan ní dáwẹ̀ wàlákìnnàwú nínú ẹ̀kẹ́ bíbí wàlìbáfílì wà wàlhàlù àbáwọ̀ ẹgbẹ́ òun náà àbáwọ̀ ọ̀rọ̀ náà kàtọ̀ wọ́n lára ẹni kọ́ ọmọ pààrọ̀ kọ́ ọmọ sọ̀rọ̀ kọ́ ọmọ kọ́ ọmọ máa kọrin kọ́ ọmọ máa sọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí kọ́ ọmọ máa ṣépè kọ́ ọmọ máa bákan náà wà kọ́ ọmọ máa fọ́ búra lórí rọ ẹwẹ́ lómi àti kọ̀ọ̀dọ̀ wọn tún máa pàṣẹ àwọn ọmọ tó àwọn ibi lórí burúkú òun tún kọ̀ọ̀dọ̀ ọkọ̀ àti àwọn obìnrin kan ó tún máa sọ̀rọ̀ bú àwọn ọmọ bàbá àtọmọ mi ìyá Muhammad torí tó o bá ń gbáwẹ̀ tẹ́nìkan bá kọ́ ọ sọ pé ìlémùrù wọn sọ ìmọ̀ aláàwẹ̀ lè mẹ́ torí mo fẹ́ kọ́ lọ́hún ṣe kíni o kò gba àwẹ̀ ni àfáàwẹ̀ ṣe àìjẹun àìmọ́lẹ̀ nìkan àfáà nínú ta gbọ́dọ̀ ṣe nù ẹlẹ́kẹta nù tá a bá fẹ́ kọ́ lọ́hún gba àwẹ̀ wa wọlé jàmọ́ kí ni kẹ́lẹ́kẹta tá a ṣe o àlìjàwárí ṣébùdù ìjàwárí oríkèéríkèé ara wa á sọ gbogbo ń tó bá jọ méèwọ̀ tó lè ba àwẹ̀ jẹ́ nígbà téèyàn bá dá àwẹ̀ tọ́ba ládàá kárí one million lápẹẹrẹ láàrin sàárì six ti búyàn wọ́n yọ ten thousand bẹ́ẹ̀ láàrin sàárì six ó ti sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn gbogbo tẹ́lifíṣà ó tẹ́lifíṣà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ kan ọ̀gá ó wà

ká sọ ojú wa àrùn èsì a máa wo fídíò kèé oṣù ẹ̀fà kẹ̀ máa sọ káàkiri kèé oṣù ẹ̀fà kẹ̀ máa dáàbí tí ọkàn wa oṣù jọ́sìn oṣù tá a ti máa súnmọ́ lọ ni ṣáàrù tọ̀ á wàlẹ̀ ìbàdà wàtàkọ̀ rúbà á ti súnmọ́ lọ ni ṣe. ẹlẹ́kẹ̀ni nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ mójútó tí ó jẹ́ wa kọjá pẹ̀lú àwọn nǹkan àwọn principles àwọn ìlànà àwọn òfin àwọn májẹ̀mú tí wọ́n fi gbé àwẹ̀ kalẹ̀ ẹ bá fẹ́ káwẹ̀ rẹ̀ ọjà tẹ̀wọ́gbà àwọn ajú ọlọ́run tí ọba ti lè mójútó òfin ìlànà tọ́lọ́run fi gbé àwẹ̀ kalẹ̀ ọlọ́run ní ìgbà lọ́wọ́ ẹ̀ torí pé gbogbo aláfimọ̀ nínú ṣẹ̀ríà Islam bára ń tọ́lọ́run fi máa ń gba iṣẹ́ lọ́wọ́ èèyàn mẹ́ta làwọn májẹ̀mú yẹn májẹ̀mú alákọ̀ọ́kọ́ ni al-Islam kéèyàn jẹ́ mùsùlùmí ìlà ṣe ń sọ èmi mọ àwọn christians tí wọ́n máa ń gba àwẹ̀ Ramadan ìwọ tó wọn bá mọlú àwọn christians tó ń gba àwẹ̀ bá ní sọ fún wọn pé ká má gbà máa o tí wọ́n bá fẹ́ máa gbà kẹ́kọ̀ọ́ wá gbà Islam wọn ò ní balada lọ́dọ̀ Ọlọ́run ọ̀fẹ́ gbà àwẹ̀ ìwọ náà máa kórè ń bẹ́ẹ̀ bí àwẹ̀ wa wá gbà Islam wa ọ̀fẹ́ máa gba àwẹ̀ wa ṣùgbọ́n ò ní balada lọ́dọ̀ Ọlọ́run gbogbo ẹni tí èbá ṣe mùsùlùmí tó bá gbà wẹ̀ wà láìpò lára lọ́dọ̀ náà tọ́lá àmọ́jẹ̀ ẹ̀kọ́ ṣe ó ti kó maskud sẹ́ẹ̀ tó rí èyẹ tó wá lè jẹ́ mùsùlùmí náà tájọ́ kí ni mọ́sálásí tí ò ní balada torí kèé ṣe mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ìyàtọ̀ ń bẹ láàrin mùsùlùmí ló kọ mùsùlùmí ní mọ́sálásí àti mùsùlùmí lọ́dọ̀ kéré o lọ́dọ̀ ọlọ́run mùsùlùmí OPC tó jẹ́ pé àjọ ń kírun ó tó wà ní mẹ́mbà OPC tí wọ́n jọ máa ń pọ̀fọ̀ wọ́n jọ máa ń sábẹ́rẹ́ láǹdì ọ̀rọ̀

وسلاما على إبراهيم وأرادوا به wa فجعلناهم الأسفلين níbo ni àṣàlì àti àti ọlọ́ọ̀ni wà iná ò jó lónìí mo lọ jó ó tó bá ọlá ó ti DAC fàtẹ̀ ní láti jọ ọlọ́ọ̀sì òrùn ìwọ ọlọ́ọ̀sọ̀ tó dòru bá a ṣe kéré tó sáà bá dẹ̀rọ yìí ọwọ́ aláṣẹ kọ́lọ̀ wọn tó lè gbàwẹ̀ rẹ àbí kọ́lọ̀ nínú àwọn ẹbọ gbogbo àwọn ẹgbẹ́ ayé tó wà tẹ́ẹjọ́ máa ń múlẹ̀ tẹ́ẹjọ́ máa ń fò lóru ọ̀rọ̀ olùsáì ọ̀wà agbára lọ́lọ́ tó lè mùsùlùmí ni ṣùgbọ́n àwọn àfẹ́ wọ́n ti sọ́ọ́dẹ wọ́n ti yàn fún aago kan òru awẹ́ lórí ta ọ̀wà gbé kinní dání ó sì tó ń ṣe bẹ́ẹ̀ náà ọlọ́run ní ọkọ̀ lọ́jọ́ ẹ̀yìn àfá àti bọ́wà àti lẹ́nu àwọn àfẹ́ ẹni ọlọ́run pé gbogbo ìlànà ẹ̀bọ̀ tó láwọn àfá àtàwọn ìdẹ́lẹ́bọ̀ lónìí kí àfá náà ló ní ṣe é iná ló ní gbogbo owó àwọn akíní ó fi ilẹ̀ kò gbogbo ètí ọjọ́ wọn ti bọ́ gbẹ̀yìn tí gbẹ̀yìn gbogbo ìtàbọ̀ kọ́bọ̀dù ọjà gbogbo ọwọ́ àgbára lọ́lọ́ ọjà òun ni kọjá sí wípé àlùmọ̀tàbà ó fi kọ́ sí ànábì sallallahu alaihi wasallam bóòlù ànábì ṣe máa ń gbáwẹ̀ mọ̀ ń bọ̀ wá bí ìyẹn ní àìpẹ́. si tá a bá lọ wo ni ti gbó ṣùgbọ́n ọ̀rọ̀ ọgbà àwẹ̀ ṣe máa ń gbà ẹnìkan ní tèmi wọ́n ní ká ní àsìkò between five oh seven to five twelve ẹnìkan wá ní èmi ọmọ ẹjẹ sàmì láago mẹ́fà tọ́ba yẹ kí n sínú láago méje màá sọ èmi kíké ni o aago mẹ́jọ sí bíbí same hours náà ní ọgbà rẹ lọ́dọ̀ ọlọ́run aago kọ́ lọ́lọ́run fi wọn àlùfáàjáàrì àti kíni òòrùn wọ̀ ìwọ wá lọ áàdì wákàtí kan àlùfáàjáàrì ọjẹun ó tó wá áàdì wákàtí kan mẹ́bà tó rùn wọ̀ olóòtú inú ọ̀láwẹ̀ lọ́dọ̀ ọlọ́run tọ́wọ́ òfin kọ́sì àrẹ́bí class kéèyàn bá rẹ̀ torí tọ́lọ́ máa ń fọ́ ọ̀rọ̀ ọ̀bọ náà ìmọ̀ọ́nà wá sí sáábà ọ̀húnfìrọ̀ láwùjọ máa ta ọ̀dá mi náà ọba rẹ̀ lẹ́ni tó nígbàgbọ́ òdodo sọ́lọ́ ìmọ̀ọ́nì nù tó fi ń jẹ́ mùsùlùmí wà sí sáábà ìkíláàsì nù ọba kọlọ́ọ̀ nìkan ló lè sọ ọ́ lẹ́sàn lórí àwẹ̀ kìí ṣe dádì rẹ kìí sọkọ rẹ kìí ṣe ìyàwó rẹ kìí sọ̀gá abiṣẹ́ rẹ ọba rẹ̀ torí tọ́lọ́ ni

àníyàn ásámú nàwáìtù fárílà síyámà ramadana salasina aukisa wákìsì yìí nà yàwó mẹ́ ńláwóyẹ sáré ní sábà rámbà yìí dá áwòyè màrúdínlẹ́ bára láṣẹ̀ yìí dá ẹgbẹ̀rẹ́ kankan gbogbo eléyìn kò sí ní ọ̀lànà àrẹ́bí sọ́lọ́lá àrùn sọ́lọ́lá kódà yàtọ̀ pé kò sí nínú mà gbogbo tí a fi kí wo òlérí bẹ̀ òlérí nù akadọ́n òlérí nù kọ́dọ̀tì nìyíyà òlérí nínú ọ̀págọ́dọ̀ uh, gbogbo òlérí nù àká ìmáàmù máa yí àwọn àfa àtàwọn wọn kẹ̀ ọ̀hún ni wọ́n tọ́ wá ti dá wàhálà ayẹ bẹ̀ tí ó dẹ́gbàá wẹ̀ ní ìmàníyàwó ẹ̀ ní àníyẹ̀wò ọkàn rẹ̀ làníyẹ̀

kéèyàn máa tún àníyàn yẹn dà tẹ́ẹ̀ máa fẹ́ jẹ sàrìgbé tó oúnjẹ tí mò ń jẹ ìkéṣe tí mò ń jẹ àárọ̀ sàárì mò ń jẹun mo fẹ́ gbà o ṣùgbọ́n tẹ́yẹ̀ bá ti dàníyàn ìjọ tí ọmọdún bẹ̀rẹ̀ ó ti gbé gbogbo oṣù ṣùgbọ́n èèyàn tó lè máa tún rí níwù kéèyàn máa tún ṣe ní gbogbo òru tó bá ti fẹ́ jẹun pé tó sàárì tí mò ń jẹ yìí mo fẹ́ fi gbà wẹ̀ ní o a gbọ́dọ̀ láníyàn yẹn dá lákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì ká jẹ sàárì sẹ́ẹ̀rí sàárì ó tún ní láájá lọ́tọ̀ ara tí mo ń jáwèé kọjá tẹ̀wọ́ gbà ni

irú àsìkò tá a lọ́sọ̀rọ̀ dáadáa dáadáa five oh seven kankan kéèyàn dáadáa lè ní bíi five nírú àsìkò tá a wà yìí kéèyàn má jẹsà lè bíi four bíi three thirty yóò tó bíi four thirty four forty four fifty ẹ̀ẹ́dì pàǹfààní ara wa náà tó ní ebi òtò ní papọ̀ náà pọ̀ nígbà bá ti jẹun ní tìrì ìgbàjọ́ ẹni seven a.m. ọ̀rẹ́ wa ti ń yá ìwọ́n ló tètè jẹun lóun fẹ́ sùn torí oorun tí ó sọ wá jẹsà ní two thirty lọ́ bá sùn lọ

ẹ̀ńbá tí òun ṣáà ní jẹ́mọ́ wọ́n kọ́kọ́ fi ìdajì òru ṣe náà sílà kọ́lọ́ wà máa ń sọ́là ṣubú àti jàmá fàkà á nà máa sọ́là lẹ́yìn làkú là á lẹ́yìn bá wá tó lọ káṣùn bá ní jẹ́mọ́ wọ́n kọ́kọ́ fi odidi òru ṣe lọ́wọ́ ìdajì odìgbà ní ṣáà ìdajì fàṣùnbà tọ́ba fi ìdajì àgbàdì kọ́ra wọn kí ló di odidi òru ìrún àṣọbá àgán lóore ju tààjú tó ṣe lọ ìlàsílọ bá wọn kàtí wọn làwọn la ìsùn àdúrà wọ́n wà kó bẹ́ẹ̀ fọ́ta tí wọ́n lọ sùn wọ́n wà ní ìsì àsùnbà wà láì gbogbo àìsàn àdúrà rẹ kò lóore lọ́dọ̀ ọlọ́run tó kó kásùn máa ń jẹ àmọ́ sẹ́ẹ̀rì tí wọ́n fi aláìmọ̀kan nìyẹn aláìmọ̀kan ọ̀gbọ̀ láfókè ni o nàwá fílù àti àwọn kan tó jẹ́ mọ̀bà heart yóò fi wá gbá wọn tó jẹ́ fàrọ̀ ibù wàwà àjìbá yóò fi wá gbé rẹ̀ yóò bá wọn ká gbọ́ rẹ̀ yóò wà mú kákákákákákáká yóò wà lọ gbọ́rọ̀ ìyàdúlẹ̀ àwọn táyì màkà máa òun ó ti rọrùn pé ah ẹni ọlọ́run o ẹni ọlọ́run lòun o òun lẹni ọlọ́run máa ń sọ ìyàdá òun ìyẹn kọ́lọ́run ó sàánú wa alimoyin àdínsì ti sàárì gangan ká fi támúrù jẹ nímọ̀ sàhúrù mọ́rin àtàmù àdébìnrin mọ́ndàlá sàárì tí mùsùlùmí kan jẹ tó fi èso dàbínú sí àwọn onímọ̀ wa ń sọ̀rọ̀ àyèké kí láǹfààní tó wà bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ dàbínú máa ń dùn yọ̀ọ́ dà sí pé ó fi nǹkan dídùn bẹ̀rẹ̀ àwẹ̀ rẹ̀ ẹlẹ́kejì dàbínú máa ń aid digestion gbogbo pé ah ikùn mi wá lè tanjitánjí gbogbo pé ah ìmọ̀ bí ọwọ́ sí ìtọ́ba tí ń jẹ dàbí nù mọ́ sàwúrì rẹ atúmọ̀jẹ ọ̀fẹ́ pọ̀ ọ̀fẹ́ yàgbẹ́ ẹ̀yọ̀gẹ̀rẹ̀ làágùn wọ̀mú làlàáfíà àtẹ̀jẹ́ náà wọ́n tẹ́ ń bọ̀ ìkọ́nà ọgbọ́ aláàjì èèyàn lọ sáábó fọ́ra kámúrú bíi kóńgò mẹ́ta mẹ́rin márùn-ún láti bá tó di bíi mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún èèyàn ti jẹ́ tán torí pé wà ní kakọ́ ọmọ ẹ̀jẹ̀ ọmọ fáwọn ìyàwó ọmọ rẹ jẹ ó tún máa kó lọ sí mọ́tálásí ń bẹ̀ tọ́ba di mọ́gárì sórí tọ́ba tó ti tán ọlọ́run ṣe rí èyí ó tún ra ìlé àlùmọ́yìn wọ́n fẹ́ ká máa ṣe báyìí ara tọ́lọ̀ fi máa gbá àwẹ̀ yẹn bákan náà ni ká sínú ìdá burúkú ṣàmù nígbà tó bá di wípé òòrùn ṣe kéde o òòrùn ti wọ̀ ara tọ́lọ̀ fi máa gba àwẹ̀ wọlé òun ni eléyìí náà wà. zẹ́wárí abala ká sínú yìí nínú àwọn nǹkan bíi méjì mẹ́ta tá a gbọ́dọ̀ ṣàlàyé alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé àsìkò yẹn ju àsìkò gbígbàdúrà yìí àsìkò tá a fẹ́ sínú yẹn àsìkò kí ni o nígbà àdúrà tí èèyàn bá lè gbìyànjú wàláyì tó lè bẹ lọ́hùn torí pé ilẹ̀ lè sọ ìn ẹ̀yìndà pẹ̀lú ìdáwáfá last round àdúrà tí èèyàn bá ṣe ń bà yẹn ọlọ́run yẹn dànù yẹn láyà àsìkò làwọn ọmọ wa lójọ́ bí àwọn sọ̀rọ̀ Buhari ìlọgba títímẹ́ǹtì òsèmáde lóde léde ìrìnàjò ìrìn ọ̀sẹ̀ oṣù mẹ́ẹ̀ẹ́dógún àwọn àwọn sọ̀rọ̀ lásìkò àwọn ẹni ọlọ́run ó ti kápò mọ́sálásí

àtẹ̀táwẹ̀ wọ́n bàjẹ́ àtẹ̀wọ́gbà níwájú ọlọ́run gbogbo àwọn mọ́jẹ̀mú tán ní àfìgbà àwẹ̀ agbọ́dọ̀ mójútó. ẹlẹ́karùn-ún nínú tí mo ń jẹ́ kọ́nà ọgbà àwẹ̀ òun náà ni àlìkìyàm bẹ̀rẹ̀ ìbàdàt wà tọ̀ á. àfọ́ àní kéèyàn wá máa ṣe ń tọ́lọ̀ ń fẹ́ kéèyàn máa ṣèjọsìn nínú àwẹ̀ a máa jẹ́ kọ́nà ọgbà ẹ jẹ́ fún aláfẹ̀rẹ̀ ẹ má jẹ́ títà. ibùdó ẹ̀dẹ́wà ẹ̀ kílẹ̀bù wọ́n máa ń kọ́ ọ́bẹ̀ báyìí pé legible handwriting attracts more marks. jẹ́mọ̀ kéèyàn ṣèdánwò fẹ́ lọ́jọ́ ọ̀ràn yẹn ṣe tí mò ń sọ yé kọ́ ọ́lá handwriting sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ọ̀tọ̀ tó wá kọ̀ nǹkan tó ní ibi tó yẹ kọ́ underline ẹgbọ̀n ọ̀pọ̀lọpọ̀ students náà ti máa ń kọ́ phrase yìí wọ́n lọ́nà ti answer question wọ́n ní kọ́ ọ́ ní list and explain pillars of Islam list and kí ni explain pillars of Islam èmi gẹ́gẹ́ bíi sísà tí wọ́n kọ́ islamic studies bó o ṣe lè gba ogun máàkì mọ́ mà. so ẹgbẹ́ mi kò list yìí mẹ́kọ̀ọ́ pé list ọ̀kẹ́kọ̀ mm, pillars of Islam ọ̀ underline rẹ̀ ọ̀ wà number one iman number two solat number three sọ́ọ̀ number four zakat number five hajj òtí kọ́ list báwọn káníkọ̀ ọ̀kan bá jẹ́ alpha òtúbàtú àní àpò tí kọ̀ọ̀kan bá jẹ́ one one òtí kọgbà five tòró ti fún ní ẹ́dì pé listing of pillar islam omere o ọwọ́ of explanation iman ọ̀ ọ̀dàlẹ̀ rẹ̀ lọ́tọ̀ ó fún ní number one ọ̀ wà fàlàyé sọ̀lá ó di ọ̀dá dúró kan ọ̀ ọ̀dàlẹ̀ rẹ̀ ọ̀ sàlàyé rẹ̀ sọ́ọ̀mù rò kan ọ̀ ọ̀dàlẹ̀ rẹ̀ ọ̀ mọ̀ sàlàyé lọ kódà tó bá ní kíwèrè ọ̀ máa kẹ̀ ó ti mọ̀ pé explanation kọ̀ọ̀kan ló ṣe kí ni o lòdì ìwòsàn sálẹ̀ tẹ́lẹ̀ gbogbo àwọn ọ̀sọ̀ tó kó bóun àtúmọ̀ jẹ́ kíṣẹ́ rẹ̀ ó máa tàbó rẹ̀ àtàwọn nǹkan ní ìtòtúnkún àwẹ̀ tá a bá lè gbájúmọ́ nínú àwẹ̀ àmọ́ ẹjọ́ lọ́wọ́ pàṣẹ àwẹ̀ wa wọlé àwọn nǹkan yẹn wá pọ̀ màá mú bíi márùn-ún bẹ́ẹ̀ nínú àwọn àlẹ́ ìbàdà wàtọ̀ àwọn iṣẹ́ ìmọ̀ wáyọ̀nù ọlọ́run tí wọ́n fẹ́ ká fún máa ṣe nínú àwẹ̀ ibẹ̀ ni màá sì ti dúró lónìí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run nítorí àsìkò alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tó fẹ́ ká mójútó tá a máa fi kó rọ̀mọ̀dọ́ ọ̀nà wa tí ó jẹ́ kọ́lọ̀ wọn gbà wọlé òun sì láwá tó lè kó hàn. ṣé wá sì láwá tó lè kó hàn yìí gangan ọlọ́run ti jẹ́ kó ní wa nínú sọ́ọ́tù lè bá kọ́rọ̀ pé ṣáàrù rọ̀mọ̀dọ́ àlẹ́bí wọ́n fẹ́ra fi àlùkò hàn. gbogbo àwọn nǹkan tá a fẹ́ máa sọ yìí gangan ara àwọn nǹkan tó lọ ń jápọ̀ mọ́ rọ̀mọ̀dọ́ náà ló ẹ bá jà máa bá mi lọ ọlọ́run já gbogbo àwọn nǹkan yẹn pọ̀ mọ́rọ̀ mọ́ bọ́ọ̀nù ṣùgbọ́n bí èèyàn ọ̀bá ronú sí dáadáa ìgbà táwọn àáfà tí wọ́n ń ṣàlàyé ẹ̀nu tẹ̀síìlì àwọn náà wá rò pé ah, kí ni bá san gbogbo àwọn nǹkan ìfẹ́nu rọ̀mọ́bọ́ọ̀nù wà láìpò èyí yéèyàn àgbà táwọn àáfà wa tí wọ́n wá ń ṣàlàyé ẹ̀sẹ̀ à sẹ́ẹ̀bà pé kọ̀ọ̀kan ní àwọn akẹ́lẹ́ yìí ó ní connection pẹ̀lú kíní o pẹ̀lú rọ̀mọ́bọ́ọ̀nù ọ̀ẹ́sẹ̀ wà yí wa ẹ̀jẹ̀ amúlátòrí kùránì ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ bá wo bí ayé tó sọ̀rọ̀ nípa rọ̀mọ̀dọ́n yẹn nígbà ọlọ́run sọ̀rọ̀ tó sọ̀rọ̀ nígbà òde bíi ọwọ́ ọ̀sàlẹ̀ tó ní wáyé alákà ìbá dé àdé ní ẹ̀kọ́ wá sọ̀rọ̀ àdúrà àti mẹ́rin àwọn èèyàn fi kó jọ́ lọ́wọ́ gangan àlẹ́bí fi hàn. àwọn rí àwọn ẹni tí lọ ìṣesí wọn lórí kùránì bí bàbá ní nǹkan mí ìmọ̀kọjá kùránì. àáfàá nìyẹn ló pàtó jẹ́ pé tí ọmọ bọ́ọ̀ bá ti dé àwọn èèyàn yìí wọ́n gbogbo nǹkan yòókù lẹ̀ wà á lu lú aláàtìláwá ti lù kùránì mínà lè wọ́n máa wá ka kùránì láti inú of kùránì láti inú kùránì tí wọ́n ti alákọ̀ọ́kọ́ alimọ́mù ṣàfihì rahimahullahu ta'ala wọ́n ní nínú ramadan wọ́n lọ ma ń parí káànà yàtìmù sí tíìnà khatima kùránì sísì ni máa parí ní ramadan ẹyọ kan ẹyọ kan àwọn èèyàn rò pé wà láì rọrùn kí n sàlàyé ẹ bá kùránì ká dáadáa kan tí ṣe bí ewé mẹ́wàá tó bá jẹ́ twenty pages ọ̀kẹ́ ní ló òní máa lo tẹ̀mtíìrù tó bá ń fà ní twenty minutes wà á parí fídíò kan. bisimilayi rahman rahim تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أرأتي بدادي أبي ودادي تبارك الذي بيده kéde bí ibà ń bọ̀ bá lọ fẹ́ ka nìka ẹ̀ kùránì súnmọ́ ọmọ àbọ̀ hádùrù ni ọkẹ máa lọ ìnáwó ṣàfihàn nígbà tí ọmọ ọdún méje ló o ka kan láàrin 20 minutes láàrin 1 hour yóò parí dísù mẹ́ta ó túmọ̀ níbi hours láti parí ibi Quran àdéhùn hours àwọn lọ sọ̀tàn ọlọ́pàá irú wa rẹ̀ tó wá ìṣẹ́jú mẹ́wàá sílẹ̀ ẹ̀dógún lòun fi parí jísù kan parí seven to eight hours ìmọ̀ òṣà àti parí kùránì kan kùránì six ẹ̀rẹ́ òṣà àti máa ń kà nínú rọ̀mọ̀gbọ́n. alórí mahadisi nígbà ayé rẹ̀ al-imam muhammad bin ismail al-bukhari wọ́n ní kùránì forty lè máa ń kà ní rọ̀mọ̀gbọ́n wọ́n ní bóòlù ló ṣe máa ń kà wọ́n ní káàdà muhammad bin ismail al-bukhari yàtìmù fi rọ̀mọ̀gbọ́n fi nàá kúlà yàwó mi ní khatima kùránì kan ní máa ń kà lọ́sàn nínú ọ̀rọ̀dọ̀ náà n'ubu kùránì kan ní kéde ọ̀sán áwẹ̀ kùránì kan fan sáàtì kí lọ́jọ́ bá ọgbọ̀n kùránì. wọ́n ní wàyà kú mùbádà sàrọ̀wì kúlà sàràsì làyà níbi khatima bákan náà sàràwì ìjọ kùránì one two three kùránì kan four five six kùránì kan seven eight nine so kùránì tàràwí rẹ̀ náà máa jẹ́ mẹ́wàá mẹ́wàá pọ̀ fà tí ó mélòó ní àmà ogójì àfáàwọ̀ àlàáfíàdù lórí yẹ̀zid wọ́n lọ́wọ́ máa ń parí kùránì sí kúlì làìlàdà òru méjì kùránì kan ní kùránì mẹ́ẹ̀ẹ́dógún ti dájú bá wàkánà yànnàmù bẹ́ẹ̀nà ní máa fi ń táwọn sọ pé ẹnu àbá ẹ̀fọ́ ẹ̀yìn ètò ìkàlà ni ẹja fi sí sọ ọ̀rọ̀ sàárì ó ọ̀rọ̀ sàárì sàbí wá bí ìwájú bù ní bí ẹgbẹ́ tẹ̀lé bá sọ̀rọ̀ sàárì yóò kù àrí tó lè wà láǹsọ̀ ọ̀rọ̀ sàárì ó gáṣúwà méjì jihadi méjì lànà sọ̀rọ̀ láàrin ọ̀sánlá ìlọ́jà sí pé kí o inú rọ̀mọ̀tọ́n òun lọ́jà sọ̀rọ̀ láàrin ọ̀sánlá ó ti di ogun méjì tẹ́jà sí àrí ọ̀sánlá ló ṣe kí ni ìlọ́jà ní rọ̀mọ̀tọ́n sẹ́lẹ̀ ló ti a máa rántí pé ọbẹ̀ sun ẹlẹ́sìn rẹ̀ kan kì í ṣe pé ìwọ̀n tó bá rí ọ̀pọ̀ òfin rẹ̀ jù ṣùgbọ́n ọ̀rọ̀ bá tọ́ni kí ìdájọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ lójoojúmọ́ kò ní láwọn èèyàn sàkà kọ́ bá jẹ́ ẹ̀yẹ tó sàkà ìlàwà díẹ̀ tó bá ti di bíi tò sẹ́wọ̀n sẹ́wọ̀n ó tàn ara fún rẹ̀ jù díẹ̀ ohun àwọn èèyàn sọ̀rọ̀ táwọn aṣọ aṣọ kú bí ah, àlóòtìrẹ àfa ah, àwọn ẹtí gbò wọn táwọn èèyàn máa mọ̀ sàánú ọlọ́run fi ìyàjẹ́ àfa ìwo ah, ọlọ́run ti fi ìyàjẹ́ ọlọ́run tó ní ọmọ ọgbà àwẹ̀ yìí ẹlòmíràn tó máa ti jẹ́ bí kéèyàn máa bílẹ̀mù ọlọ́run bí àkùnrin fi ọlọ́run aṣọ owó ìtọ́ni agbára rẹ̀ o torí pọ̀lù ẹ̀ làwọn anímọ́ni wà ní problem ṣùgbọ́n àwọn ẹni tá à ń sọ anímọ́ni tí mo ṣe kéde o kò ní problem. bákan náà fọwọ́ sẹ́yìn tó bọ́ọ̀lù jùlọ ẹ̀rù náà wọ́n ní kúránì kanjọ́ méjì lòun náà máa ń kà yọ ká kúránì fifteen àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ẹni rí táà ní máa sọ̀rọ̀ wọn. táà bá wá wò àáfàá lọ́rọ̀ kan bẹ tó yẹ ká yanjú bẹ́ẹ̀ kò ní dáa ká mọ̀ yàn bí ọ̀bẹ̀ fáàtì àsìkò ti lọ díẹ̀ torí àwọn ètò mi bí nìkan tún bọ́ bọ́ sára fún. jẹ́bẹ̀rẹ̀ arábì ìgbà tó dàbí wa sọ́wọ́ máa nà sọ́lá tánàbí discourage wa pé ká má parí kùránì kan sí àkọlé ní sàlásì àjà sàlátà sí àṣà pé man kọ́rọ̀ alukọ̀rán sí àkọlé ní sàlátà sí àjà lámìlẹ̀ fọ́ àdàbí ìlànà tó bá parí kùránì fún tó bá kéré síjọ́ mẹ́ta kò ní gbọ́ yé dáadáa bẹ́ẹ̀ ni tó ní kùránì èdè máa kà bí ìgbà téèyàn kọ̀ọ̀kọ̀ wọ́n fẹ́ ká máa kà á afọ̀lá yẹ sàdá bá òun náà kọ̀ án àmọ́ àlá olóde àkọ́fà lọ́wọ́ ó fẹ́ ká mọ̀ lóṣù kó rà án bí sàdá bò pàpàpà kò ìyẹn ní bàbá káwọn tàbí ọmọ sọ fún. àdúgbò sọ̀rọ̀ tó ní pé káwọn bàbá àdìfò àdìfòjọ́ kanjọ́ méjì àwọn àfáàlẹ́ yìí tó ń sọ ni pé àlá nínú ìdá wa mọ̀ ká máa ṣe bẹ́ẹ̀ lọ persistently kọ́dẹ́pẹ́ táwọn ṣe gbogbo ìgbà ṣùgbọ́n tó bá jẹ́ sí pé torí àsìkò kan àbáàyè kan tó já ààyè ọlọ́lá fẹ́ fi sojú kòkòrò rẹ ni wọ́n lérò ẹ̀kọ́ sí tó burú bí àpẹẹrẹ ẹnìkan gbé nàìjíríà ọlọ́run wa ní ọlọ́pàá ní umura ní maka yóò sì lo ọ̀sẹ̀ kan àáfà tó ọba yìí máa parí kura ní ibi ìdí ojúmọ́ yá máa parí maka o wà lẹ́sìn nínú haramu lára ẹ̀jẹ̀ níta haramu lọ tó bá sínú haramu àdìsí sọ̀hìn tó gbogbo

bóyá lọ ní kó lówó kọ́ kẹ̀kọ́ kọ́ tiẹ̀ náà mọ́ ara àwọn títí kẹ́ẹ̀tì ájì àbí múratọ́sì lọ́tọ́ wá tọ̀ lọ́wọ́ rẹjú wọ̀ wá tàrí àdàbí ìkí ọ̀wá omi sẹ̀mìsẹ̀mì ìkí omi sẹ̀mìsẹ̀mì ìtọ́ ẹgbẹ́ ogun ẹgbẹ́ ní YouTube tọ́ọ̀nà wò o ò lè mi àfikọ́ wà nù kí al wọ́n ní wàyí náà wúri dà náàlù á ń kìrọ́ àpìlì Qur'an sí àkọlùmí sàlátìn alálìmọ̀dá wámọ̀ àlàdá yìí. bàbá ẹ̀kọ́ rọ́jà nínú tí àwọn làtọ́ ìfìlì máa rí wọ́n ní kí ànábì sọ yẹn ó kílẹ̀ àpọ̀ ànábì kórìíra ká máa parí Kùránì fún tọ́ bá kéré síjọ́ mẹ́ta ní ìtọ́jẹ́ pé ń tá àmọ̀ ṣe lọ́gbogbo ìmọ̀ ìyẹn ọ̀dà wọ́n ní fàámọ̀ fèrè àwòkọ́ ìlìmọ̀fà dọ́là kàṣáàrì rọ̀mọ̀dọ́ ní kòsùsọ́ wọ́n ní ṣùgbọ́n àwọn àsìkò tó jẹ́ àwọn àsìkò ọlọ́lá àwọn àsìkò abiyì gẹ́gẹ́ bí Ramadan lásà dányẹrí pàápàá àwọn òru àwọn àlàyálí alẹ́tì yúdúlábù fi á Laylatul Qadr bí irú àwọn òru mẹ́wàá tọ́kàn táà ń tọrọ kí ni o Laylatul Qadr ní inú rẹ̀ áwùsíl àmọ́kínì àlùmọ̀fábọ́là àbí àwọn ààyè kan tó jẹ́ ààyè àbọ̀lá àfáà ní eléyìí kò sí ní tó burú ń bẹ̀ o kọjá sí wípé kí ni o bàbá ní kàmọ́ kápá ìmọ̀ǹdà kálá mingeri àríyá gẹ́gẹ́ bí ẹ̀tọ́ wọ mọ́kà kí èdè sábà mọ́kà wọ́n ní fàlùsàhábù àlìfáàrù fíyà ní tìláwà tó kùrán afẹ́kùntàn ọ̀kọ́ ní tìláwà kùrán títì náà lè sàmọ́rà wàlùmọ́kà ọfẹ́ lu ọlá àsìkò àtọ́lá akíní ààyè <clears throat> wọ́n ní wàá bá kọlu ahmed wa ishaq wa ghayruma nínú àìmọ̀ wọ́n ní nípa àṣọ ìmọ̀ràn ọmọdún náà sọ bẹ́ẹ̀ tá a bá tún wá wò àwọn tó tún wá jáwọn àfa aládìísì lakọ ìmáàmù ṣàfihàn àfa aládìísì ìmáàmù bùkárí àfa aládìísì àtàwọn tó jọ bẹ́ẹ̀ àwọn náà gbádìísì ń yé ṣùgbọ́n wọ́n wò pé ọláre rọ̀mọ̀dánà project kan lọ́dọ̀ ọlọ́ oṣù kan sí ni tó sùn bá tó lọ irú ládàá náà lè ṣe kéde o kò sí mọ́ torí náà kọ́ o eléyìí o ti clear about ẹlẹ́kejì kìlámù láì nínú ẹ̀sìn náà sílẹ̀ òun nínú rọ̀mọ̀dánà sẹ́ńtẹ́ sílẹ̀ òwì ọ̀rọ̀ pọ̀ táwọn àbá àti lórí ẹ̀ kò lè sásìkò àti kàwé kò lásọ̀kì ọ̀rọ̀. alákọ̀ọ́kọ́ ni wípé ṣé tàràwí ta mẹ́tílẹ́yìn ìṣáyè sọ yàtọ̀ sí òru àbí ọ̀yàtọ̀ tọ́rọ̀ wà lọ táwọn ọ̀dọ́ kan tó fi sọ di iṣu jẹ ẹgbẹ́ ọ̀rọ̀ àkìdá tọ́jú náà mọ́tọ́lá sí ní ẹ̀rú. a rí nínú àwọn onímọ̀ tí wọ́n lọ yàtọ̀ síra wọn wọ́n lè ta máa ń kí lálẹ́ rẹ̀ kọ̀ọ̀kẹ́ ìṣe ni wọ́n kàn kí lóru wọ́n lọ yàtọ̀ wọ́n ní ká máa ṣe lẹ́fílọ̀ òun tẹ́lẹ̀ yálà rọmọdọ́nà wá o rọmọdọ́nà ò sí o wọ́n lélẹ́ ní gbogbo àwọn ẹ̀ta amọ́lòfún kí ìyàmù lẹ́yìn nínú rẹ̀ yàtọ̀ nínú àwọn tíra wọ́n lè yọ̀fẹ́ kan jẹ wọ́n wá fẹ́ ká kún lè kúnú àwẹ̀ wọ́n ti wẹ̀ta mọ́ kí lẹ́yìn iṣá ìyẹn rọmọdọ́nà ló fi láti lè máa ń kọ́ mọ̀ rọmọdọ́nà ìmọ̀nà wà ti sábà wọ́n ní láti ní ẹ̀mọ́ ọmọ ní àdìs wá pé ẹni tó bá dìde lóru ààwẹ̀ tó dìde tó kírun tàràwì yẹn lẹ́ni tó nígbàgbọ́ sọ́lọ́run lẹ́ni tó gbàgbọ́ lọ́run ní ọ̀sọ̀ òun lẹ́sàn-án múfìrọ̀ láwù máa tà kọ́dá náà nìkan ọlọ́run torí ẹ̀bẹ̀ yìí àwọn míì lẹ́yọ kan náà ni wọ́n lè kó dákẹ́ yọ kan náà a rí ní àwọn sálà sábàdì ìrafẹ́ ìrìn ṣáì wọn àmì dákẹ́ tí àṣùbá òkè tó só ní iye rákà èyí wà nígbà tó ń tọ́ sí dáwà láàlẹ̀ ọgbọ́dọ̀ kọjá wọ́kàlà ọgbọ́dọ̀ kọjá mẹ́tàlá aráwọ̀ onímọ̀ àkọsọ bẹ́ẹ̀ lóòótọ́ kọ̀ọ̀dẹ̀ fẹsẹ̀ bẹ̀rẹ̀ látàrí àwọn sálà gbòdò ti bẹ̀rẹ̀ adẹ̀ráwọ̀ onírẹ́fẹ́ sọ̀lá tù lẹ́yìn mọ́sínámọ́síná pé ó lè ju mẹ́rán ó lè ju iye ń lọ nígbà ọba wò sànàbí máa ń tí àwọn ìṣàkọ́ àwọn Buhari sànàbí yóò kíra kàmẹ́rin fàlàtà alẹ́kùsìn iná wà túlì iná níbi tí máa ń gùn dé tí máa da adẹ́lẹ̀ á ah, ìfẹ́ ẹfẹ́ ẹmọ́ ti ẹ̀bí nípa rẹ̀ ẹfẹ́ ẹmọ́ ìfọ́fẹ́ ẹ̀lẹ́ mọ́ ṣàlàyé ẹ̀kan níbi tí máa gùn dé tí máa da adé tẹ́ bá dẹ̀ fẹ́ gbọ́ ànàbí ọkà bá kọ́ra ọkà ayé hundred òun òkè yóò rúkú kò rúkú ó tó ka two hundred yóò rúkú kò rúkú bá kọ́ra ní òkè ká ó tó ka bá kọ́ra tọ́lá yìí ànàbí ẹ̀kọ́ mẹ́rin lé ní sá àní mìíràn ọ̀dẹ́ kọ́lọ́ àná àdìsí bẹ́ẹ̀ sá ànàbí ká tó àwọn àfọ àlọ àdìsí bẹ́ẹ̀ sẹ́yìn bá ka kọ́ra yìí pàṣẹ bayọ kì í sẹ́lẹ́sẹ̀ àdìsí náà lò lẹ́yìn bá kọ́ra báyìí ní sáyà nàbí àfọlàǹkà ọkọ̀ àdì ní sáyà ọwọ́ sáré mìíràn ṣé ẹni tó wà lẹ́sẹ̀ bá ti mọ sọ èmi dẹ̀wò lẹ́ẹ̀kan rí nísẹ̀mí ayé mi kéde mi ló ti ẹ̀gbẹ́ àdìsí wò ní mọ́tọ́lá tí a ń ṣe alọ́dẹ ti káàfù lọ́dún náà mo jí látàgò kan bóyá là ń fọ́ ta tí mo tó parí lákà kan lákà kẹtẹ̀lé báyìí yìí náà sí náà mo fi lè àbá mo wó lọ lè ní. ìyìn lè ṣe kọjá lákà méjì èmi ò fọwọ́ ṣe bá dàbí ìmọ̀ràn ṣe sọ̀rọ̀ láàrọ̀ sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ìbá dédé àwọn àyà sọ̀rọ̀ pé nípa àlùjẹ̀ náà yóò sọ̀rọ̀ àlùjẹ̀ náà wọ́n dé lọ́sọ̀rọ̀ pa náà èmi ò ṣe gbogbo eléyìí àbá wákàtí mẹ́ta àbọ̀ mo fi ṣe ẹsẹ̀ mi mo tún èmi tó lọ dún wájú fáànù àìsàn lókè máa ṣe lọ́la àwọn òdìdú fáànù làwọn tó dún wájú ẹ̀ tọ́jú bẹ́ẹ̀ mo tún làágùn ni ọlọ́run bá ní kí ànàbí sọ̀rọ̀ láàrọ̀ níjọ́ tí ò sì fánù níjọ́ tí ò sì èsì làbẹ́bí ṣe náà sílẹ̀. ìbá ń sọ pa yìí má nì ní àjò wà lẹ́sẹ̀ ìbá máa ojúmọ̀ kùránì ọmọ ìràwọ̀ àdùnkan òsì ẹ̀mí máa kó oorun gan mú ọ. torí táwọn ọmọ kùránì àmọ́ká àmọ́túmọ̀ rẹ̀ àmọ́ adùn rẹ̀ inú já máa kọ̀m̀plẹ̀n tá a bá mọ̀ ní wàhálà yà bẹ̀rẹ̀ mọ́ṣẹ́ gbogbo wa ni. alimoyim tó ọba tẹ̀lé ọdún láàrin ẹlẹ́nu ìṣáyì tó rà nínú àwọn ọ̀dọ́ tó ń ṣe òye fásọ̀rọ̀ àwọn di àfa ńlá wọ́n bá ní kọ́ níbi ká ẹjí bá lọ́nu wọn gbàgbọ́ rí etí àṣẹ kàlàgbà ní tí wọ́n kà bá a bá sọ̀rọ̀ pé nǹkan kan wà á fi dọ́ọ̀lù kò bẹ́ẹ̀ lọ́wọ́ àti mọ̀ọ́dúnlù kọ̀ dáa tó ẹ bá lè ṣe rákà mẹ́jọ bá nàbí ṣe máa ń ṣe tí yóò wá fi wítìrì mẹ́ta kún èyí lọ́wọ́ á fi dọ́ọ̀lù tó tọ́ bá bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ látẹ̀yìn ṣáà yóò ní sóde yẹn òfin mo sọ bẹ́ẹ̀ fún ọ. sáà àkàbá kọ́ra ní sáà lè bọ̀ tàbí kọ́ ọ̀kà wáyà bíi two hundred tó tún àwọn àwọn láti wọ́n máa ń ka hundred àyà two hundred ká àyà hundred lórí rákà mẹ́jọ ó lò lọ́sẹ̀ lẹ́sẹ̀ àtọ́ àrà tọ́ bá eleven thirty twelve thirty one thirty ìlú náà tó lọ sùn kọ́ jẹ tàbí kọ́ mọ́tò tàbí kó sùn wá sí fún sáré lẹ́gbẹ̀ẹ́ alákàtì mẹ́rin ọlọ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ ọwọ́ àti tàràrí tàràrí ìṣègùn wákàtí kàwákàtí méjì ó ilẹ̀ jùmọ́ nínú oṣù tó lóore wọn kan ò ní sọ́là ìwọ wá ló ṣe kan àwọn àfáà ló lè ju mọ́kànlá mẹ́wàá mẹ́jọ yẹn lọ tọ́lá nínú àwọn sáláàfù bíi náà ìmáàmù ṣàwùká nípa àwọn àfáàrù wa nínú lẹ́wọ̀n àtọ́ọ̀rì rẹ̀ àwọn ìmọ̀ kàtà sísì lákàtà sísì lọ wọn ṣùgbọ́n tá a bá lè jẹ́ kíráka yẹn ọmọ nípa àwọn ìmọ̀ tá a wà á fàgùn èmi lọ́dà rù nígbà tó wá rí pé àwọn èèyàn kọ́lẹ̀ ni lọ́jẹ́ káwọn sáláàfù ó ṣe ziyada araka tó lè pàwọn méjì ogún àbáwọn ní ìkí àwọn rákà mi kọ́ wá kí ní tàràrí ìṣẹ́ ọgbọ̀sẹ̀lú kẹ́lẹ̀ kórí ọmọ ìjùmọ́ lóòrù ìwọ lọ sóore nù tó ti yé ìsìláàmù òjòjú ìwọ ní àyùmọ̀ká lọ́ńdọ̀ láàmù. afá aláwọ̀ tí wọ́n mọ̀ ṣe náà sí òun àwọn sàn lórí tó bá kọ̀ méje ni wọ́n. wọ́n láwọn tó ń bẹ tọ́já sí wípé kí ni gbogbo òru òun náà fi máa ń kírun nù wọn àwọn tó bá kọ̀ tó lè wú lánàá àwọn kan nínú wọn ìdajì òun náà fi máa ń kírun àwọn ẹlẹ́ẹ̀kejì náà àwọn kan nù wọn one third òru tọ́ba pẹ̀lẹ́ ẹ̀kẹta nìyẹn àwọn kan nù wọn one over six àbí one over five tọ́ba kọ̀ ọ̀rọ̀ bí àkóhùn nìyẹn àwọn ẹlẹ́ẹ̀karùn-ún wọn àti ẹ̀ ní àsìkò kìí ṣe one over six kìí ṣe one over four kìí ṣe one over two ìbàkan bá jí wọ́n lè jí two lónìí wọ́n sì náà fi là wọ́n lè jí three thirty lọ́la wọ́n sì náà fi là wọ́n lè jí four bí àlàáfíà bá ti wà àwọn tọ́lákò ẹlẹ́ẹ̀karùn-ún nìyẹn àáfàá àti tẹ́wárí tọ́lákò ẹlẹ́ẹ̀kẹfà òun na tó jẹ́ pé wọ́n kẹ̀ kìí ka mẹ́rin tàbí ráka méjì ìwé ìsọ́pọ̀lọpọ̀ wa náà kí náà wájú ìrẹ́kẹ̀ àti ráka méjì tẹ̀sí mẹ́ẹ̀ẹ́dógún ráka mẹ́rin tẹ̀sí méje yọ̀nà sálámà fẹ́ẹ̀kẹ́ lẹ́kù jura wọn lọ sọ́ọ̀fì àdébáwọn ti ń kí gbogbo òru àbáwọn ti ń kí ìdajì àbáwọn oní one third ọlọ́run alákọ̀ọ́kọ́ ni pé allah yíkùsẹ̀ akílì afọ ló ń jẹ́wọ́ ọgbọ́dọ̀ pọ̀ wá ṣúrùbù àti ìkápá máa mọ ọjọ́ kékeré ya bíbù náà wọ̀nyẹ́ kúrò wa

afọ ẹlẹ́kejì òun ni kọ́dá sí o allah ìbà náà sáú bì ìdátàfi ẹ má ọba sọ́ẹ̀tì ara wa lọ́sàn pàápàá pẹ̀lú tí ò láti ò láti sí inú àwẹ̀ kọ́ wa rò pé ah, gọ́tà wa ẹ̀sìn kan láti dọ́yìn lọ́wọ́ jígà lọ́wọ́ sọ gọ́tà ṣé ọmọ inú àwẹ̀ nu ó ẹ̀tọ́ bí kìrìtà kí ẹ̀tọ́ bí ìwọ̀n lẹ́yìn wàá ní orí fọ́ mi gbogbo ẹ̀yìn orí kò fẹ́ẹ́ rọ́ ṣé láyé wọ́n ní ọmọ ìlà bọ́tà sọ bọ́tà tó fẹ́ àtètè lọ là ní ìsìnkú tó di ìjọba bẹ̀rẹ̀ àwẹ̀ tọ́ọ̀ bá ti rí bọ́tà là ó tó dẹ́yìn àwẹ̀ á ah, gàǹgà wá ti kún ọfẹ́ àtètè bá ó sá

so two eh, two five la máa ń gbà lọ́wọ́ two thousand la gbà ní kéde owó ọ̀sẹ̀ tọ́wọ́ jẹ́ pé ń bọ̀ bá tó òru two five rẹ̀ òní ẹ̀ka kéde òní ẹ̀ka sí ọgbà mọ́ ọ̀rọ̀ àti gbogbo ládà tó yẹ kó ọgbà ní ọ̀dọ̀ ọlọ́run two five ti bá ti ládà àtẹ̀jẹ́ torí náà ká sọ ṣe nínú rọ̀mọ̀bọ́n àǹfààní pa mọ́ ìwé àwọn bá jẹ́ fà náà gbogbo ẹ̀fà lẹ́sìn ni

tẹ́lẹ̀ bá máa ń sọkọ̀ ìlú láàrin àsìkò díẹ̀ tó orí sọlọ́sàn wà géèmì ẹ̀ta àti kíni òru bákan aláyẹ̀ tẹ́kíbàlà ọ̀zá àbínà fàyú ìrọ́mùlẹ̀ kìlíàmù ìbílẹ̀ àfa àníká dènà sí ẹsẹ̀ kọ́mọ̀dà sípẹ́sẹ̀ kò ní já rí náà fìlà ṣe ní òru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́kẹta nínú táàfì kan àwẹ̀ tọ́lọ̀ ó fi gbàṣẹ wa kódà wọ́n lè bá nàìjíríà sálà òun gan lẹ́sí máa tọrẹ jù nínú àwẹ̀ àwọn sàbẹ̀ náà wọ́n tún máa ń ṣe bẹ́ẹ̀ ara ká máa tọrẹ ìlú ọjọ́ pàmò tá a pé ìjẹ́ ẹ̀mú wọn nira nínú tó lọ ṣe fún wọn náà fún wọn ìwọ náà lè fún yàn tí fún wọn nínú àwẹ̀ ara ká tọrẹ wọn náà wọ́n bẹ́ẹ̀ ní mọ́sálásí wa tá a ti ṣe ọ̀sá ràdé lọ ọ̀sẹ̀ àwọn náà wọ́n máa bọ́ fi tààmù àti mílíkì kìí ṣe ìwọ̀ kó gbé lọ fún wa kò tí yè ẹni láìsí ẹ̀wà iṣu epo pupa òróró ẹyin táwọn náà fi kékeré o tí wọ́n fi gbààrọ̀ kó gbé lọ fún wọn kò ṣe nǹkan kan ẹni tó ọmọ rí ẹni tó ọmọ rí nínú àwẹ̀ kárawọ́ ara tí wọ́n fẹ́ ká ṣe òun nìyẹn bákan náà lílawọ́ ìtòdé bíi kí ni o ìtọ̀ àmù tọ̀ àm wà ìtọ́rù sọ ìn àwọn tí òun jẹ jẹ ká fún wọn lóúnjẹ èyí tí wọ́n fi máa jẹ sàárì èyí tí wọ́n fi máa jẹ ìsínà kámọ̀ fún wọn kódà ó ti wà náà níta rí ọ̀sálà ẹ kéèrè fún aláwẹ̀ nísìnà irú ládáfáláwẹ̀ gbà lòun náà gbà lọ́dọ̀ ọlọ́run ọba àlejò ọlá àlélẹ̀ àgbọ̀dọ̀ òjútó lára rẹ̀ òun ni àdúrà púpọ̀ sọ̀rọ̀ àwẹ̀ ó sọ̀rọ̀ àdúrà mọ́ àdúrà yẹn sórí kìrìsì àdúrà pé ọlọ́run bá rẹ̀ wá kùnú ọmọ àmọ̀ sàdúrà pé àwẹ̀ wa ìjọsìn wa kọ́lọ̀ ọgbà sàdúrà kọ́lọ̀ forí wa wa sàdúrà kọ́lọ̀ jẹ́ àwọn náà kọ́mọ̀jẹ́ wa tọrọ orí ayé àtòrí ọ̀run ọjọ́ gbèsè ọlọ́run máa gbèsè mi o mọ̀ ń tọrọ orí kalọ́dọ̀ ọlọ́run ṣe fún mi o àwọn tó túmọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n náà bá fẹ́ nínú orí ayé ọ̀pọ̀lọpọ̀ zikir kámọ́ ẹ̀rọ sí ọlọ́run káṣẹ̀ sàrà tó bá nàbí sọ̀rọ̀ láàrọ̀ sọ́mà eléyìí náà kó sínú ní ìparí òun ni ká ṣe ẹ̀ríkìká wàtàhárí láìlàtà ọ̀dẹ̀ kájẹ̀ wá òru láìlàtà ọ̀dẹ̀ ibi tí a